ọba kó má fi oúnjẹ kó má fi ṣe kí ni kó má jẹ́ kí ìṣe oúnjẹ kó bá mi kó dẹ̀ bá ẹ̀yìn náà ah ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan tá a bá ń jẹ ara wa ló ti ń wọ̀n mẹ́ tẹ̀ ń wò mí tẹ̀ ò pa yín kẹ́rẹ́ wa ó dùn lórí Orísun oúnjẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> oúnjẹ ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbésí ayé àwọn ẹ̀dá torí ẹ̀ la ṣe wá bíbá ilé ni Ọ̀fadà rice day àyínà ah, ah, rí i pé gbàǹkan gbìn ni ó unique ẹ̀yin tèmi ẹ wo ẹ jẹ́ ká lọ rìn ẹ jẹ́ ká tọ́ ẹ jẹ́ ká gbọ́ pọ̀ kọ́tà èèyàn tiẹ̀ máa sọ nípa ọ̀fadà rice ó ti ń ṣe yín bí kẹ́yìn náà máa jẹun lé àbí <laughs> kẹ wá mọ tí ẹlẹ́rìn dòdò kẹ́ ẹ fi step ẹ̀ down ẹ jẹ́ ká lọ wo ẹ jẹ́ ká gbọ́ ọkọ̀ tí gbogbo àwọn èèyàn ẹ wo àwọn èèyàn ńlá jàǹkànjàǹkàn ni wọ́n bẹ́ ń bí ilé ni o tí ẹ bá dẹ́ wo gbogbo àyíká ẹ máa wọ pé gbogbo ẹ̀ ó rẹwà ó rẹwà ẹ jẹ́ ká rí ẹ jẹ́ ká tọ́ ẹ jẹ́ ká wo bí ọ̀fadà rice day bó ṣe lọ ẹ má bá mi ká lọ. aráalé ẹ sọ fáwọn aráalé àǹfààní tó wà nínú ọ̀fadà rice ṣé mo pé ọ̀fadà rice kò kàn ṣe ọ̀fadà àtakò kò ṣe àwọn rice tá a máa ń jẹ àǹfààní wo lẹ́mọ̀ tó wà nínú ọ̀fadà rice. ah ṣé mo ń yẹn how bad mo ṣe fẹ́ sọ ní Yorùbá o because tí n bá sọ ní Gẹ̀ẹ́sì ló máa dùn jù máa try máa try ok ẹ mọ̀ nǹkan yẹn ọ̀fadà rice yẹn ó jẹ́ bíi ó jẹ́ bíi <laughs> ó jẹ́ bíi integral part nínú culture wa ṣé mo àwọn ọmọ Ìpẹ́rù èkó abẹ́òkúta ó tún ó tún kún one other side ẹ̀ka àwọn tó máa so ó ní bó ṣe máa ń ṣe ní different matter ṣùgbọ́n anybody tó bá wá láti àwọn ìlú òyìnbó tó bá wá tó bá béèrè pé ah wọ́n fẹ́ kọ́kọ́ jẹ́ àwọn ìṣẹ̀ ká máa fún ọ ní ẹ̀bà ká máa fún ọ níyán kakọ̀ fún ọ ní special rice wa ọ̀fadà rice pẹ̀lú ṣẹlẹ̀ mọ́ pé ata yẹn ah ata yẹn ní ginger yẹn sauce yẹn dùn pẹ̀lú gbogbo assorted. kí àwọn nǹkan wo lẹ máa ń fẹ́ kó wà lórí ata ọ̀fadà yín. Eh, ẹja àti roundabout àwọn assorted meat yẹn. àwọn assorted meat. ẹran àwọn assorted. kí lẹ rò tẹ́fí wọ pé òkè ọ̀fadà rice day ni nǹkan sún kàn. Eh, a ti dé àkókò tó yẹ pé a ní láti máa gbé àwọn nǹkan tiwa lárugẹ and mo dẹ̀ wọ́n pé ìrẹsì ọ̀fadà yìí àpọ́nlé so mo wọ́n pé àsìkò yìí náà ó ti tó tí nǹkan bá máa ṣẹlẹ̀ ó ti tó láti ṣẹlẹ̀ ni so nǹkan tá a ṣe ń ṣe àjọ̀dún yìí. ọ̀fadà jẹ́ ìrẹsì tí ó dáa gan-an tí gbogbo wa dẹ̀ ń gbìmọ̀ láti jẹ́ kó gbòòrò ní gbogbo àgbáyé tàbá tí ó bá gbòòrò dáadáa owó tá ń ná lórí pé a fi ń ra ìrẹsì láti òkè òkun wá á lọ́ọ́lẹ̀ à á lè rí owó yẹn lò ní ìlú wa yìí nítorí ẹ̀ la ṣe dá ètò yìí sílẹ̀ àwa àti ọ̀fadà boy organization and inú wa dùn púpọ̀ fún ètò yìí. ṣé ẹ mọ ọ̀fadà jẹ. mo mọ ọ̀fadà jẹ. ẹ mọ ọ̀fadà jẹ. ta ni o mọ ọ̀fadà jẹ. tẹ bá jẹ́ tọ́ba ọ̀la ẹ̀ máa ń pọnú la. ṣé hmm. kí n ṣe yín yín báyìí. ok ẹ tún bá fi mọ́tà guinness lé. mọ́tà guinness step ẹ̀ down. ṣe lè sí ọ̀fadà rice oníbọ̀dá kan tó ń gbé lọ́dọ̀ wa tó máa ń se rẹpẹtẹ wọ́n wà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. mo níṣẹ́ yìí lè ṣe. ẹ no tó bá ti ṣe làwa máa gbé sẹ́nu ni. lọ́rọ̀ kan ṣẹ̀yìn lè sọ fada. tí n bá wà nínú kíṣì màá máa jíjà ó yá gbé báyìí gbé báyìí ṣe báyìí yìí gbé ẹ ẹ ó yá ó yá ṣí ewé yẹn tá a bá ti ṣí ewé yẹn báyìí a máa díṣẹ́ síbẹ̀. bó ṣe ń gbẹ̀gbìn ló ń gbẹ̀yìn ẹ ṣe ló ń gbẹ́ dòdò dòdò ń bẹ lórí ẹ̀ kí lè sọ fún wa nípa ọ̀fadà rice ọ̀fadà jẹ́ oúnjẹ ìbílẹ̀ tí a mú nílẹ̀ Abẹ́òkúta bẹ́ẹ̀ ni ìrẹsì wa jẹ́ ìrẹsì ẹ̀kọ́ dùn jù ìrẹsì yẹn dùn gan tó bá ṣe ọ̀fadà I cook ọ̀fadà but àwọn lọ́mọ̀ ṣe jù mo gbé fún wọn. They are the sayers of ọ̀fadà. <laughs> they wọ́n ṣe bó ṣe yẹ kó rí ṣé awátẹ̀kọ́ a máa ń lo gáàsì pé epo yẹn ò tètè gba iná kí làwọn ń lò wọn fi ṣeré they know how to do it and you know I'm so happy they are here and you know one of the things um, Malta Guinness has said is they would also help ọ̀nbọ̀sọ̀dọ̀ yín wọ́n máa tún ọ̀dọ̀ yín ṣe wọ́n ti lọ́ọ́ máa ṣe one or two things fún yín wọ́n máa wá síbẹ̀ torí ẹ̀ náà la ṣe pè yín wá sẹ́kù. ẹ̀yin kọ́ sà. ó reduce collateral nǹkan tó máa ń fa àwọn. stomach duodenomal denser denser. wọ́n máa ní pé kíkọ́ máa jẹ́ dáadáa láti lè máa jẹ́ kí gbogbo ọ̀rá tó bá wà ń kùn kó yọ. fada lèmi máa fi lose weight báyìí. Yeah. o ṣe ìkọlà bíi rọ́bìyàn rọ́bìyàn rọ́bìyàn rọ́bì ọ̀fadà lélẹ́ rọ́bì ọ̀fadà rẹ rọ́bì ọ̀fadà bẹ́bí ó yá péjẹ péjẹ péjẹ yéé. kẹ́mi ṣe ẹ̀jẹ̀ rẹ. mo ẹ̀jẹ̀ rẹ mi mo ẹ̀jẹ̀ rẹ. no no no no. ọ̀fadà mélòó ló jẹ́ ń bì lẹ́nu. mi ò jẹ́ ọ̀fadà rárá pé mo fẹ́ sọ tòótọ́ ẹ mọ̀ pé you know you know know you know <laughs> gbogbo ẹ̀yin tó kọ́ ọ̀fadà tí mo jẹ ìgbà tá a dé mo jẹ méjì ìgbà tó yá mo jẹ ẹ̀yọ̀ kan dẹ̀ mo gbé ìgbín níbì kan o lè jẹ tó mi ò jẹ rárá mo máa jẹ bí mo máa tú ewé méje <laughs> mo tú ewé méje dẹ̀ mo rẹ́ níbi rẹ́ lọ́hùn ká pápọ̀ yẹn náà bóyá bíi méjì kẹ́mi ó ṣe tó mi ṣá. Ah, mélòó la rẹ mélòó ló fẹ́ jẹ. kí ló ń sọ yìí ṣọmọ oríṣiríṣi ọ̀fadà tí mo jẹ ni. Ah, èmi jọ ní jọlọ ṣọwọ́ jọ ní jọlọ. mo jọ ní jọlọ mo jọ ní fried rice. irọ́ ni mo jẹ ọ̀fadà mo jẹ. ṣàkì ẹ̀dọ́ wà lóko kan tí mo jẹ. mo jẹ ọ̀fadà Chinese rice mo jẹ ọ̀fadà intercontinental. bọ̀ ibi ìrànlájọ àbẹ̀wò kan tó jẹ lèmi náà jẹ. irọ́ ò jẹun tí mo jẹ mi ò mọ pàbí tí mo ti jẹ tí. <laughs> o gbọ́dọ̀ mọ o nígbà tí mo pàbí tí mo ti jẹ. gbogbo ẹ̀yà alẹ́ wọ́n fi ọ̀fadà dára ń bì. ah every day every day every second wọ́n fi ọ̀fadà dárà ń bí. ó tẹ̀ tún wá mọ́kó tó tún wá tírìlì mi Ogun State lọ́fadà ti wá.